أكبر بالتقاص مقتدي وهو المعين على مدار مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين بأحمد لا تقذفوا سرنا بالشرب فإننا سرنا على نهج الخليل محمد ولقول من شرح الشريعة لسنا وعلى مقولته كريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستكين المسند وإذا تعارضت النصوص فإننا بوصول سادتنا لأئمتنا نقضي بوصول سادتنا لأئمتنا نقضي إنا نرد قليل درعا قاتلا عجبا أتبلعكم ولعنتم كبار عجبا أتبلعكم ولعنتم كبار شديد ونهارب التقليد طول زماننا مع ربنا للعالمين المتجرد مع ربنا للعالمين المتجرد وإذا بدانا باختصاص جسور أو كل قلب خائف متردد أو كل قلب خائف متردد ندعو إلى التوحيد طول حياتنا من كل دين بالغبار ومشيد من كل دين في الغبار ومشيد لا تهم الدنيا ولا نسعى لها اللهم اقسمنا فنعم المقصد ليس المناصر همنا ومرودنا يدخل مبتدي ولا تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد ورأيت علما واتباعا صادقا للسنة الكراه دون تردد لهم زينة الدنيا مصابيح الهدى طلعوا ولا الدنيا والفرقد وارث النبي وآسم في إرسه ومن وهم كيد الخبيث المعتدي يا معشر الإخوان سيروا وأبشروا وبقوا بنصر الواحد بمتفرد سيروا على نهج الرسول وصحبه لا تعبوا بالعتاب بمتفرد ولتؤمنها للبرية كلها إلا بغير محمد لا نقتدي الدين قال الله قال رسوله وما لدين الله أفضل مرشد وما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك الله الحمد لله الله أبا يتشكر وني وني oore tí ó ga jù tọ́lọ́wọ́n bá ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó bí wà díẹ̀ ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó síwálé ní àlìjánnà pẹ̀lú sábàbí Islam àwọn oore tọ́lọ́ bá mi ṣe fún wa ó pọ̀ gan-an tí a lè kà tán nínú ẹ̀ òun lọ́rọ̀ fi ara wà inú ẹ̀ náà ni pé àbíbí wa tá a wà yí ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ńbẹ́ àbẹ̀lọ́wọ̀n ọba kọ́lọ́n kó máa gbà láfíà lára wa ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n máa yọ kó ní agbègbè gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá fún wa lálàáfíà gbogbo àgbègbè tí ò sí fọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ kó sọ wa lẹ́nu tí ò lè máa dúpẹ́ fún ọlọ́wọ̀n ọba wọ́n ṣe wá tí ó ya aláìmọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn abẹ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́run bá wa kó fún èmi tí màá bá wa sọ̀rọ̀ kó fún mi ní ọ̀nà tó jẹ́ pé màá máa gbà sọ̀rọ̀ náà tí màá fi rí ìyọnu ọlọ́run bá tí màá fi rí ẹ̀san rẹ̀ ẹ̀yin náà tí máa gbọ́ kọ́lọ̀ǹkó tọ́yín sọ́nà ìtọ́ pé gbígbọ́ náà tí ó fi wúlò fún ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ fi rí ẹ̀san níwájú ọlọ́run ọba àbẹ́lọ́run ọba kọ́lọ̀ǹjẹ́ kí ọ̀rọ̀ náà kó wúlò fún mi àti láyé kó tún wúlò fún adébàdí jẹ́ òpin dàrúkẹ́ ọmọ la hawla wala quwwata illa billahi àríwá omi. tafsiri wa ètí wọn kọ́ kà fún wa òun náà ni pé wọ́n kà fún wa láti bí àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án títí dé àyà ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni wọ́n ti kà wa torí pé àyà tó sá síwájú. Si àdìsàlàyé tẹ̀síìrì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti sọ àwọn ìtumọ̀ tí ó fẹ́ túmọ̀ sí wọ́n kà fún wa àwọn àyáàtì náà nísìnyí kò di pé àwọn bá tẹ̀síìrì tó ń lọ. نعم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run ọba tí ọlára ga ó ń sàlàyé fún wa nípa Al-Qur'ani Karim kálíbà mọ̀ wípé ìwé tó tóbi ju gbogbo ìwé tó sọ̀kalẹ̀ láti sánmà lọ òun náà ni Al-Qur'ani ó ní kùránì yìí ó tẹ́mi ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ tí ń bẹ ní yìí ọba ní kùránì náà yáàdì lìlátì ìyá àkùwàm ó jẹ́ nǹkan tó ṣe wípé ìmọ̀ afọ̀nà máyàn láàmù tó wà mẹ́ra jẹ́ ìlà lọ síbi àlùmúùrì lọ síbi àwọn àlámọ̀rí ìlà àkàm lọ síbi àwọn àdájọ́ gbogbo tí kúránì bá ti mú wá pátá òun náà ni wọ́n fi pamọ́ síbẹ̀ yẹn tó wá jẹ́ pé àláti àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n máa ń jẹ́ ìyá akọwàmù tí máa dúró tán dáadáa ju gbogbo tó wà náà àwọn òwe tó kù lọ ọ̀rọ̀ ọlọ́run bá ṣe kúrò hàn náà. وبشر المؤمنين الذين يعملون الصالحات. lára ṣẹ́dúkúra ní ìwá ṣe òun náà ni àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí kùránì tí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ dáadáa kùránì wá fún wa ní ròdùnú kí ló wá fún wa ní ròdùnú ẹ̀. ó wá sọ fún wa wípé anala ohun ajẹrán kẹbí rọ pé ó ń bẹ fún wa ẹ̀san. E èyí tó jẹ́ pé ó tóbi òun náà ní ń bẹ fún wọn láyé ń bì í òun náà ló tún wà fún wọn tó bá di jọ́ gbé dẹ̀rẹ̀ kíámọ́ nàmú. وأن الذين لا يؤمنون بالآخرة kùránì yìí ló wá dún wá fún ní ìró analẹ̀dínà ìró tó mú wá ní wípé àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ ẹni tí ò ní gbàgbọ́ sí àlìkìyámà kí ni kùránì wa sọ fún wa òun náà ni pé kí ni. àtàdénà lọ́rùn àdàbà àmìnà. ó wá sọ fún wa pé àwọn ọlọ́run ọba a ti pèsè fún wa ìyà kan èyí tí máa tààyàn tí máa ròyàn ó láti pèsè rẹ̀ lẹ̀ fún wa. wọ́n orí ẹ̀ ń sá lóbi ṣan. ọlọ́run bá wá ń sọ ikọ̀ àwọn ènìyàn kan nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ènìyàn tí ò sí ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run àwọn ènìyàn kan ń bẹ nínú àwọn ọmọ ènìyàn wọ́n máa ṣépè èpè ni wọ́n ń sẹ́ńbẹ̀ yẹn yẹ́dúwìlì ìǹsàánù ọmọ èèyàn máa ṣépè àlàáfíì inú kó ṣépè fúnra rẹ̀ aw ala waladi àbí kó ṣègbè fún ọmọ rẹ̀ aw ala mali àbí kó ṣègbè fún dúkìá rẹ̀ yọọ máa ṣépè bí ṣáfìrì gbogbo tí ń jẹ́ aburú ìparun ikú ìṣẹ́bílé gbogbo ẹni ó máa ṣẹlẹ́ra nígbà tí nira bá ń ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn náà dùá ahu bìlẹ̀kọ́ yìí yóò wá dàbí ìgbà tí ń ṣe àdúrà fúnra rẹ̀ pẹ̀lú pé kọ́lá ọba ó ṣe rere fún òun bẹ́ẹ̀ náà ni ti máa ṣàdúrà tí ó máa ṣépè fún àbí tí ń ṣàdúrà kọ́lá ó ṣe rere fún tọ́lá ọba bá di wá fi yẹn ra kankan tí ó bá tètè ṣe fún yóò tún wá máa ṣépè fún rẹ̀. ìjì máa fa tọmọ yẹn fi máa ń ṣe léyìí òun náà ni pé ọmọ ènìyàn jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀ kanjú àyètètè sọ́ọ́rẹ́ fún òtúnṣe kọ́ máa ṣépè fún rẹ̀ ní ogún fẹ́ orí lọ́dọ̀ ọlọ́run ọba àìsèpò fúnra ẹni tá a bá níjọ lọ́dọ̀ ọlọ́run a máa bẹ lọ́run ni náà. وجعلنا الليل والنهار آيتين. ọlọ́run ọba ní àwa la sọ alẹ́ àtọ̀sán àwa la di àmì méjì àmì lálẹ́ jẹ́ àmì lọ́sàn jẹ́ nítorí wípé tílẹ̀ bá ti sú àwa náà ti máa rí àmì alẹ́ pé àsìkò ìsinmi lélẹ́yìí tílẹ̀ bá ti mọ́ àwa náà ti máa rí àmì ọ̀sán wípé àsìkò ṣiṣẹ́ òun lélẹ́yìí kì í sábà rọyàn lọ́rùn lọ́wọ́ àárọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kó wá ní pé bóun ti wá jí láàárọ̀ kó wá ní oorun ní ọmọ òun sùn kì sábà rọyàn lọ́rùn bẹ́ẹ̀ náà ní lálẹ́ kì í sábà rọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn kọ́ wọn ní ah, alẹ́ iṣẹ́ ìṣẹ̀ wa bẹ̀rẹ̀ báyìí so wọn kà máa mú mára ni kì í rọ̀ wọn lọ́rùn ọlọ́run ọba ti ṣe àmì alẹ́ àtọ̀sán ọlọ́run ṣe ní àmì ni. ọlọ́run ọba ìtọ́lá ọba tó wá gbé fún alẹ́ òun náà ni pé alẹ́ àtọ̀sán ìgbàdọ́lọ́run ọba dá méjèèjì wọ́n jọ mọ́lẹ̀ ni. ọlọ́run bá wá pa ìmọ́lẹ̀ ara alẹ́ ọlọ́run bá wá ní kó wọ́n máa dúdú ìjọlọ́run bá ṣe fún ni ẹ lọ́ní apá àmì alẹ́rẹ́ òun náà ni ìmọ́lẹ̀ tá a ṣe fún àparẹ́ àwa ni kó wọ́n dúdú náà. ọ̀gá àìná ayẹ̀tàn náà lè tí wọ́n ń bẹ lára ọ̀sán àwa sọ ìmọ́lẹ̀ yẹn di mọ̀bùsírọ̀tàn aṣọ di nǹkan tó tún wá tàn tó tún wá tó tún sí dáadáa àtúnṣe nǹkan tó tún wá tàn tó tún wá jẹ́ pé ó tún wá rìnà sí dáadáa. ọlọ́run ọba ní dábì sí ọ̀sán báyìí ọlọ́run ọba ní nítorí kẹ́ bá a máa wá nǹkan tí ó jẹ́ àwọn nǹkan dáwọ́ ọlọ́run ọba ṣe ní nǹkan tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa mu tẹ́ ẹ fi máa ṣègbésí ayé oní fadínà yẹn ìjọba ọlọ́run ọba kan máa ń mọ̀ fún wa tó jẹ́ pé kìí ṣe pé báyà ẹ̀ǹtáìtù sí oore ilé ayé yìí kálíbà máa ń wá látọ̀dọ̀ ọlọ́run ọba yín náà ọlọ́run apá méjèèjì pọ̀ àtọ̀sán àtòru kí ẹ lè bá a jẹ́ ẹni tí ó máa ma òǹkà ọdún ẹ sì lè máa ṣèṣirò ọjọ́ ẹ lè máa ṣèṣirò oṣù. ọlọ́run á ní gbogbo nǹkan apá dáyáyá òun náà ni àwọn ọlọ́run ọba la ṣàlàyé rẹ̀ dáadáa nítorí wípé a fẹ́ kí nǹkan náà ò yé yín ló fi jẹ́ pé ẹ̀rí tá a mú wá ń bì ẹ̀rí tẹ́nìkan kan ò lè takò ni bá a ti wá mú wá báyìí ẹ̀rí mi tá bá tún wá mú wá náà kò sẹ́ni ẹ̀kan tí ó lè takò ọlọ́run gbogbo nǹkan la ṣàlàyé ní sísàlàyé dáadáa náà eléyìí bí tá a bá tẹ̀ sí ní àná tẹ̀síìrì tó ní wọ́n kà díẹ̀ fún wa olùgbé àwọn ti tẹ̀síìrì náà lọ nàmú bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي بنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا أمرنا مطرفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا ọlọ́run ọba tí ẹ láre gan ó ń ṣàlàyé fún wa nínú sọ́tù Isra aya thirteen ọlọ́run wa kullu insani. wa kullu insani alzamnahu ta'irahu fi unuqi. ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí alákọ̀ọ́kọ́ ni ẹnu nǹkan tá a fẹ́ gbọ́ inú àyà yìí ìní gbàgbọ́ sí kádàrá wọ́n fẹ́ ká gbọ́ yé nínú àyà yìí ẹlẹ́ẹ̀kejì ni wípé a ní nǹkan tá à ń pè ní <clears throat> àlùmọ̀rọ̀ kọ́bà wọ́n fẹ́ ká gbọ́ yé nínú àyà yìí òun náà ni pé kéèyàn ọmọ wò pé ah kí ni mò ń ṣe o wọ́n máa ń wò mí wọ́n máa ń rìkọ́ọ̀dù mí lẹ̀ ẹlẹ́wọ̀n kan rìkọ́ọ̀dù òun lẹ̀ ó ti ní bí ó ti máa ṣe gbogbo nǹkan tí bá ń ṣe ṣùgbọ́n méjèèjì orin aya ìfẹ́ kọ wa alákọ̀ọ́kọ́ al-iman bil-qadar ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-muraqaba bó o láti gbà yí pé gbogbo nǹkan tá à ń ṣe bàtà yányán òun làwọn kan ń wò tí wọ́n dẹ̀ rí kọ́ọ̀dù ẹ̀ lẹ̀ so wàkúlẹ̀ ìsàn alizamna utọ irọ òfin olùkè. wàkúlẹ̀ ìsàn alizamna utọ irọ òfin olùkè. ó lè kọ̀ọ̀kan tí ń wálé ayé alizamna utọ tọ́ ìrọ̀wù àti lọ lẹ́mọ́ tí ò lè wọ́n kú lára rẹ̀ tọ́ ìrọ̀wù iṣẹ́ tí ó máa ṣe máa yẹ tí irú mi ní hù nínàlẹ̀ amálì gbogbo ohun tí ó máa fò lọ sánmà látọ̀dọ̀ rẹ̀ tó jẹ́ iṣẹ́ gbogbo rẹ̀ pátá yányán òun láti lẹ̀ pọ̀ mọ́ látọ̀run wa ìyẹn ni pé a ti ṣètò gbogbo ẹ̀ tán yányán bọ́lá ti parí ẹ̀nìyàn tó jẹ́ kádàrà ọlọ́run bá wá ní ibo lápẹ́ àti kámá àti lẹ́pọ̀ mọ́mọ́ ènìyàn gbogbo tí ó máa ṣe ń ṣe ọlọ́run ní àwa gbé sí kíni o ọlọ́run ní ibi ọrùn rẹ̀ lágbé àwọn àfáà nígbà míì táwọn fẹ́ túmọ̀ ọ̀rọ̀ wọ́n ti ṣé kí nìyẹn wà níbi ọrùn tóòtọ́ ni àbí wọ́n kàn sọ lédè lárúbáwá wípé wọn agbẹ́ni sí báyìí ìwọ ọmọ yìí àlámọ̀rí rẹ ọ̀sẹ̀ àmọ̀júkọ ọmọ gbé kọ́mi lọ́rùn lọ tẹ́wọ́n lè gbára wọn nìkan yà lọ́rùn ilẹ̀ Yorùbá kìí ṣe pé báyà àlámọ̀rí yẹn wà ní ọrùn èèyàn téèyàn ó ṣe kí ni ó téèyàn ó rí èèyàn àlámọ̀rí yẹn lọ́rùn èèyàn ìdẹ́yà kan sọ ní pé kìíní yẹn o o ti sọ di dandan mi lórí kí n máa bọ́ ọ gbọ́ máa kú àwọn àfáà máa ń pín sọ́nà méjì bẹ́ẹ̀ àwọn kan sọ fún wa wípé níta ọlọ́run bá fi bá wa sọ̀rọ̀ ní ọrùn ọrùn náà ló sì gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ ju ọrùn lọ ìlànà sọ wípé ara ọlọ́run sọ pé kínní o àti ilẹ̀ pọ̀ mọ́ àwọn agbèkọ̀ kíkọ ọlọ́run yẹn gangan kọ́ ọlọ́run bá gbà lérò ó bẹ́ẹ̀ sọ wípé òun ti sọ ní dandan fún olóògbé ní fí únúkì yìí ó wà lọ́rùn rẹ̀ so irú àwọn àyè báyìí a máa fẹ́ di nǹkan mí gbà mí tá a bá ti rí nǹkan tá a fẹ́ fi ṣe ẹ̀rí àwọn afọ́nù kan sọ wípé ọlọ́run máa má gbé kínní ẹ̀kọ́ ibi ọrùn rẹ̀ ni ó ti kọ́ ó ti ṣe gbogbo ẹ̀ ọ wá fi kọ́ ibi ọrùn rẹ̀ so ọrùn yẹn yọ àwọn jẹ ọrùn ògidì gan jẹ pé ọlọ́run ti fi kọ́ bẹ́ẹ̀ náà wà ní kò rí jù. wà ní orí tó dáwọ́ yá mẹ́lẹ́kì àtàkùtàdá. àwọn afáwa sọ fún wa wípé tó bá wá dídá ọgbẹ́ndé alikiyama ìyẹn nàmbà wà nìyẹn ìtumọ̀ nàmbà wà nìyẹn ìtumọ̀ nàmbà tù ká má ti bọ́ síbi wà ní kúrí jù. ìtumọ̀ nọ́mbà tù òun náà ni wípé gbogbo sẹ́tì ẹnìkọ̀ọ̀kan wá bá ń ṣe báyìí gbogbo sẹ́tì à ń ṣe báyìí bá a ti wà ní tẹ̀síìrì iṣẹ́ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ àmàlàkà ń kọ́ lẹ́lẹ̀ tí a bá ti wá kọ́ tán wọ́n wà á mú ìwé yẹn ìwé iṣẹ́ tí wọ́n kọ́ lẹ́lẹ̀ yẹn ibi tí wọ́n ń padà dúrọ̀pù ẹ̀ sí náà ọrùn ẹnìkọ̀ọ̀kan ló ń dúrọ̀pù ẹ̀ sí so ọwọ́ ẹnì kọ̀ọ̀kan ló jẹ́ ilé téèyàn máa fi kíni o téèyàn fi nǹkan pamọ́ sí ìyẹn wá máa túmọ̀ sí gbogbo ohun tá à ń ṣe ní rere àti gbogbo ohun tá ń ṣe ní aburú ibi ọrùn wa ń bì lọ́wọ́ àwa ọ̀kan lérí ni so ọwọ́ àbẹ eléyìí ni túmọ̀ tí àwọn afa tí wọ́n tún túmọ̀ fún wa ọwọ́ ni wà ní kúrú jùlọ òun yẹ ọmọ nìkí àmọ́ ti kìtà bá. wà á lọ kúrú jùlọ òun yẹ ọmọ nìkí àmọ́ ti kìtà bá. gbogbo dáhùn ṣe ìwé kọ̀ọ̀kan ni wọ́n ń da síbẹ̀ wọ́n ń da ní ìwé kọ̀ọ̀kan ìwé kọ̀ọ̀kan ìwé kọ̀ọ̀kan ìwé kọ̀ọ̀kan ni wọ́n ń da síbẹ̀. tọ́ba wa di alikiyama àwọn ọlọ́run ọba wà á mú jáde fún ọmọ ènìyàn wà ní jù kìtà yawmal qiyama ìwé kan tí ó jẹ́ tọ́mọ ènìyàn tí ó jẹ́ ìwé iṣẹ́ rẹ̀ àwọn amújáde olùgbé ọlọ́ba ti fẹ́ mú jáde olùgbé bí ọrùn rẹ̀ ọlọ́run ti mú jáde nìyẹn tó gbọ́dọ̀ gbé wọn mú jáde nínú olùkí ì láti bí ọrùn rẹ̀. sọlẹ́bi jẹ́ pé gbogbo iṣẹ́ wa pátá iṣẹ́ náà gbéwá láti sánmà ìnàkọ́ yẹ pé ó wà níbi ọrùn wa tàbí iṣẹ́ tá à ń ṣe tí gbogbo wa ń ṣe yìí ibi ọrùn ẹnì kọ̀ọ̀kan wa òun ló wà kì í ṣe ní ìwé táwa ń wo olówà ọlọ́run ti gbé síbi ọrùn wa ó lè fi àwọn màláìkà tí ó máa wà ń bẹ lọ àfáàmì sọ pé àwọn màláìkà tó wà ń bẹ gan wọ́n wọ inú ara wa báyìí nìkan gbé màláìkà kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún máa yẹ lè fi sùnmí nǹkan ó ní ilà àlàdé ìrọ̀kíbùn tí wọ́n bá ní màláìkà kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó wọ inú ara báyìí ọwọ́ inú bí ọrùn wa báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí nígbàgbọ́ lọ́nà pé wà nánú akrabu ilaykum min abúlé wàrí ibi sọrun líbà àwọn màláìka súnmọ́ yín jù bẹ́ẹ̀ lọ kì í sọ ọlọ́run súnmọ́ yín báwọn sẹ́mu ọlọ́wọ́ wọn àwọn màláìka súnmọ́ yín pé àwọn màláìka wà níbi sọrun yìí wọ́n dàpọ̀ wọn bẹ́ẹ̀ ìsọrun yẹn gángan àwọn tó wọlé jù bẹ́ẹ̀ lọ màláìka kan wà lẹ́gbẹ̀ẹ́ bíi màláìka kan wà lẹ́gbẹ̀ẹ́ bíi kéèkó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bá wà lẹ́gbẹ̀ẹ́ òsì àwọn èrè kú ọ̀lọ́dún yẹn èèyàn bá wọ tọ́lẹ̀tì bí wọ́n rí kọ́ wọ̀ kò bá gbé fọ́tò nu yàrá wọ́n wọ̀ bẹ̀ wọ́n jọ wọ̀ bẹ̀ ni. àwọn ilé wa ni wọ́n máa ń gbaṣẹ́ fúnra wọn wọ́n máa ń dúrọ́pù ìwé yẹn síbi kíní ọrùn ẹnì kọ̀ọ̀kan tó bá dijọ́ pé dàlùkì àmà wọ́n mú ìwé yẹn jáde kó lọ́rùn rẹ̀ yóò wá jẹ́ ìwé tí ọmọ èèyàn máa kà náà. ìwé ìwá ni ọmọ èèyàn pàdé ìwé yẹn ní ìwé yẹn jẹ́ mọ̀nsúrọ̀ ìwé tó ṣe máa sí òun ni wọ́n ń pè ní mọ̀nsúrọ̀ nínú àwọn ìdá gbé síwájú yìí ìwé tó ṣe é sí òun ni ọ̀wà jẹ́ kò ní jẹ́ ìwé ẹyọ kan mọ́ mẹ́ṣára ni pé kéèyàn máa sí nǹkan kó máa fà nǹkan ká ìwé tó ṣe é máa sí báyìí tí ó pọ̀ ní nọ́mbà òun ni òun máa jẹ́ nǹkan tó ṣe wípé ọlọ́run ọba máa mú jáde fún ọmọ ènìyàn tó bá ti jẹ́ pé dàrúkẹ́ àmọ́ lóbi jẹ́ pé ọlọ́run bá ti ṣàlàyé pé ntẹ́ àbárí kó ṣe bó tilẹ̀ kọ́ mọ́ tó wáyé ọlọ́run bá kọ́ ọ lẹ̀lẹ́ ẹ bá ṣiṣẹ́ ọmọ ìyá amẹ́lì bisikọ́lá dábàtì káyọ̀rọ̀ yẹ̀rọ̀ ọmọ ìyá amẹ́lì bisikọ́lá dábàtì ṣẹ́rọ̀ yẹ̀rọ̀ ẹ bá ṣe nǹkan kéré gan tó jẹ́ rere yóò rí tó bá dẹ̀bi nǹkan tó so lóbi jẹ́ wípé ntí ká nígbàgbọ́ sí kádàrá kádà máa wà jókòó tẹtẹrẹ wípé àní ṣe nǹkan láti gbẹ̀sán wájú ọlọ́run a gbọ́dọ̀ máa ṣe àwọn kan pé a fi gbẹ̀sán ní iwájú ọlọ́run nígbà tó bá wá ti wá mú ìwé ẹnìkọ̀ọ̀kan jáde ní ọ̀gbìn di alikiyama tó pàdé ìwé yẹn pé ìwé yẹn ní pépà tó pọ̀ tó lè máa sí ọlọ́run kí ni wọ́n máa ṣẹlẹ̀. ìfọ̀rọ̀ bá kàkà fà bí. نفسك اليوم عليك حسيبا ọlọ́run bá wa sọ fún mi yàn yìí pé ìkúra kìtàbàkà ka ìwé rẹ dọ́là bá wa sọ fún mi yàn ni ẹni tó mọ nǹkan kà àtẹ̀ntì ò mọ nǹkan kà ló máa rí nǹkan kà eléyìí nǹkan ló kéré wájú ọlọ́run ni ó ti simple jù kí ẹ yá kọ̀ wá nínú ilé ẹ̀kọ́ gbogbo kẹ́kọ̀ọ́ ìjọba àwọn bá fi mọ èèyàn ó ju nǹkan téèyàn lọ kọ́ fúnra èèyàn lọ èdè Yorùbá tí gbogbo wa ń sọ yìí Ọlọ́run ló fi mọ̀ wá ó ju èdè òyìnbó tí kálukú wa lọ kọ́ lọ tí wọ́n ní àwọn àṣègbè ní ìsìn báyìí àá tún máa padà lọ àá máa padà lọ yìí so ntí èèyàn dọ́là bá fi mọ èèyàn ó ju nǹkan téèyàn lọ kọ́ lọ ìwé téèyàn fi mọ nǹkan lọ́wọ́ bá fi mọ èèyàn gan ó dún yàtọ̀ sí ìwé téèyàn fi mọ nǹkan téèyàn lọ kọ́ lọ so lóbi jẹ́ pé Ọlọ́run bá fi mọ gbogbo àwọn bóun là á ti kà bóun là á ti kọ gbogbo ẹ̀ ọlọ́run bá máa fi hàn àwọn èèyàn mọ àwọn èèyàn bá jẹ́ ìrìnàlè kìámà lórí gbàdúgbàjẹ́ àlùbádé wọ́n máa kọ káàfù àti fà àti rọ̀ síwájú orí ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní gbogbo èèyàn ní ọ̀nà kà àtẹ̀ntẹ́ mọ̀wé àtẹ̀ntẹ́ òmùwé kọ̀sẹ́jọ́ mi nìkan tí ọmọ ìgbé kẹfẹ́ ní ní ọkọ̀ sí orí ọjọ́ ilé ìwé kọ̀sẹ́jọ́ mi nìkan èèyàn máa rí o ó kò wọ́n yóò lè kà ìyẹn láti mọ̀ pé agbára ká mọ nǹkan kò sí lọ́wọ́ ẹnì kankan àyàfọwọ́ ọlọ́run tó bá rí ọ̀bẹ kí á máa ẹtí wo òṣùwọ̀n tí ẹ bá kú tí wọ́n sọ fún ni wípé ìwọ náà kàwé ara rẹ rẹ ọ̀nà mẹ́ta òun ni wọ́n gbà wípé èèyàn máa ń gbà gbàwé ṣùgbọ́n ọ̀nà méjì òun ni gbogbo àwọn afáàpadà sọ wípé òun náà padà wá já sí. àwọn kan gbàwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan gbàwé wọn pẹ̀lú ọwọ́ àlàáfíà àwọn tó bá gbàwé wọn pẹ̀lú ẹ̀yìn ọlọ́run bó bu ẹ̀kú wàhálà tẹ̀yìn yóò padà dá padà sí ọwọ́ àlàáfíà ọlọ́run á ní ayọ̀ ìwé yẹn jáde fún ọmọ ènìyàn tí ó rí pé yóò di ìwé tí olóòrí pé tá a bá gbé síwájú òun yóò ṣe máa sí lọ yóò ṣe máa sí bọ̀ ọlọ́run ni àwọn apáláṣẹ pé ìkúra kìtà nìkan. kìtà bàkà kàkà bìnà sí kàníyàwó máa lè wò kàkà sí rẹ̀. àwọn aṣọ pé ka ìwé rẹ bá ti máa apáláṣẹ nìyẹn yóò sì bẹ̀rẹ̀ sí ka ìwé náà ọlọ́run ní káfà bìnà sí kàníyàwó máa ọmọ wípé káfà bìnà sí ká àlìyáwó máa ara rẹ oníbi nẹ́fṣíkà ẹ̀ báwọn yẹn záyídà ni ara rẹ gẹ́gẹ́ ti tó ọ lónìí àṣìbọn àlẹ́kà ní ẹni tí ó máa kúérì rẹ tí ó máa béèrè nǹkan lọ́wọ́ rẹ ọmọ èèyàn náà ni ó máa béèrè nǹkan lọ́wọ́ ara rẹ onímọ̀sùn fún ẹ ní dáhùn bọ́ọ̀ yọ̀mí àríkàmọ̀ ti rí nìyẹn gbogbo aláka ìwé ọ̀dọ̀ wa ìwé kan bẹ lọ́dọ̀ wa o ìwé bẹ lọ́dọ̀ àwọn màláìka o ìwé bẹ lọ́dọ̀ ọlọ́run o ọlọ́wọ́ bá yẹ òun yẹn kúrò níbi tó wà yóò sì fi ẹnìkọ̀ọ̀kan wa torí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ní mo rọ kábà tí ẹ bá dùn ọ̀bẹ́ nìkan bọ̀ wá yẹ̀ òun yẹn wò ni pé kí ni o kéèyàn ọ̀ tètè máa wà vigilant kó máa ṣiṣẹ́ yẹn dáadáa náà. linafsihi aya mi ó wá ń ṣàlàyé fún wa wípé ẹnikẹ́ni tó bá wá ìmọ̀nà torí pé ìmọ̀nà ni èèyàn máa ń wá láti mọ̀ ni ẹ bá fẹ́ mọ ojú ọ̀nà ọlọ́run ọba máa ń tọ́jú ẹni bẹ́ẹ̀ sójú ọ̀nà tọ́ba lọ́ọ́ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn rẹ dáadáa ọlọ́run fi yí ọ من اهتدى فإنما يهتدي نفسه ẹ ń bá sọ pé òun fẹ́ mọ̀nà tó wá láti mọ̀nà tó sì ń tẹ̀lé ọ̀nà irú ẹni bẹ́ẹ̀ ó mọ̀nà nítorí ara rẹ̀ ni ṣùgbọ́n ومن ضل فإنما يضل عليها bá nù níbi ojú ọ̀nà. òun náà ó ṣẹ́rí kò níbi ojú ọ̀nà ìyá sísẹ́rí kò níbi ojú ọ̀nà yẹn orí ẹ̀ ni ó dàlẹ̀ lórí. ẹ bá mọ̀nà ìmọ̀nà yẹn ò wúlò fún un. tó gbé òun àti mọ̀nà. gbogbo ohun ń wù níwà tó yẹ kó ṣe tán àti mọ̀nà yẹn ó máa jẹ́ tí ó jìyà rẹ̀ nam ọ̀rọ̀ wa ní. wàlá taziru wa ziratun ọlọ́ni wàlá taziru wá ziratun wá ziratun yẹn ó jẹ́ ìsùn fáìlì wọ́n ti pa nǹkan kan rẹ́ níwájú ẹ̀ òun náà ni wàlá taziru nafsun wà ziratun. Wa ẹ̀mí kan tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀mí kan tó jẹ́ wípé òun gangan ti gbé ẹ̀ṣẹ̀ rù ó ti jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò ní lè máa gbé wíṣírà ẹrù ẹ̀ṣẹ̀ ńkúrọ́ ẹ̀mí mi ẹ̀lú fi jẹ́ pé àwọn ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ yìí pé bàbá ó dẹ́ṣẹ̀ káwá ní ẹ̀ṣẹ̀ yẹn ara ọmọ lọ́lọ́wọ́ bó ti yọ àbí ká máa nígbàgbọ́ wípé ègún kan ó ń bẹ nínú ìdílé kan táwọn ní pé kí ló fà wọ́n ní bàbá bàbá bàbá bàbá wọn ló ti ṣẹ̀ṣẹ̀ yẹn lẹ̀lẹ̀ gbogbo wọn ni ó sì jìyà rẹ̀ àwa mùsùlùmí a gbọ́dọ̀ yẹn kò gbọ́dọ̀ sí nínú ìgbàgbọ́ wa nípa pé ká máa wò wípé ẹnìkan ni ó dáná lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fìyà jẹ gbogbo àwọn yòókù àyàfi tó yẹ pé tó fẹ́ dáná yìí òun àtẹni tó dáná wọ́n jọ ní ipa nínú ìjìyà pé wọ́n jọ dáná yẹn ni ẹ̀ṣẹ̀ yẹn wọ́n jọ ṣe àjíjìyà rẹ̀ láàrin ara wọn ni ìyẹn ni ẹ̀sìn sọ fún wa ń bí pé ẹnìkan ò ní bẹ́nìkan gbé ẹrù ẹ̀ṣẹ̀ èyí tó wá jẹ́ pé ó wà nú ẹ̀sìn òun ni pé màdá a ìlàlí udà ẹ bá pèpè lọ síbi ọ̀nà ìpèpè tẹ́niyẹn pè lọ síbi ọ̀nà tẹ́nìkan bá pèpè lọ síbi kan yóò máa fàláwù àjìrúhù yóò gba ẹ̀san ìpèpè yẹn wà ájìrù mọ̀nìtàdà bíi àti ẹ̀sán tó mọ̀nà pẹ̀lú gbòpè yẹn yóò gbẹ̀sán yẹn kì í wá ṣe pé ẹ̀sán ẹnìyàn kan máa dínkù nu wọn èèyàn á máa ti ara èèyàn gbẹ̀sán ní ìwọ bẹ́ẹ̀ èèyàn á sì máa ti ara èèyàn gbẹ̀sẹ̀ ìyẹn wà ní ẹ̀sìn ìwọ lọ tọ́ nìkan ní kàbí kọ́ lọ máa mu ọtí ẹnìyẹn bá ti mu ọtí wọ́n máa kẹsẹ́ lẹ̀ fún ọ òun náà sì máa lẹ́sẹ̀ títí ẹ̀ ẹ̀sẹ̀ tẹnìkan náà méjì dira wọn so ìyàtọ̀ tó wà náà nìyẹn sọ̀tún wọn ni pé ah bàbá òun ló dáràn ọmọ wa ń jẹ ìyá rẹ̀ ara mùsùlùmí ògbónà nígbàgbọ́ ní eléyìí sọ̀rọ̀ pé wùwà dáwà sọ bẹ́ẹ̀ pé àwọn bá yí o ẹ̀rí wọn wùwà dáadáa wọn bá tọmọ ọlọ́mọ jẹ́ ẹ ọbí tọmọ wọn ti rí àbíkálẹ̀ mi sọ yìí pé ẹni tí máa ń ṣe ọlọ́pàá so àwọn ọmọ wọn ò kì í yàn wọn èso ní ìrẹ́ ó ti gba bẹ́ẹ̀ gba bẹ́ẹ̀ gba bẹ́ẹ̀ so ọmọ rẹ̀ ò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò kì í rí bẹ́ẹ̀ lójú tiwa làwa ti àtàṣe mọ́ bẹ́ẹ̀ ọlọ́run bò kì í fi ẹ̀ṣẹ̀ kan kó fi béèrè lọ́wọ́ ẹnì kejì àyàjẹ́ tí wọ́n jọ jẹ́ wípé wọ́n jọ ń kó kinní yẹn bára wọn ni ìyẹn ni pé ọmọ ti bàlágà ó tó máa wá tí ó máa jẹ fúnra rẹ̀ tí ó máa mu fúnra rẹ̀ ó wá rò wípé nǹkan àrọ́rùn tí ọlọ́run jẹ́ ẹlò wọ́n máa bá jẹ́ lọ ìwé ọ̀dà bẹ́ẹ̀ náà lóbìnrin náà tọ́wọ́ àbúrò ọkọ òun ṣe àrọ́rùn ó dẹ̀ lágbára láti máa jẹ kó máa mu fún ẹ ọwọ́ à ń jẹ pẹ̀lú ẹ òṣè kó wọ́n jọ jìyà yẹn torí pé wọ́n jọ wà ń bẹ̀ yìí ṣùgbọ́n ẹni tẹ́sí ni pé tó jẹ́ àkọ́kọ́ òun ni pé ẹ̀mí kan tó dẹ́ṣẹ̀ kò lè bá ẹ̀mí kejì kó bá gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ náà. وما كنا معذبين حتى نبعث رسولا ọlọ́ni wa máa kúnna mu'adhibina àwọn ọlọ́run ọba àìfìyà jẹ́yàn àtànàbò àṣà rọ̀ṣúlà àkọ́kọ́ rán ìrànṣẹ́ sí wọn náà sọ ló jẹ́ pé kò sí ni ọlọ́run bá máa ránṣẹ́ sí wọn ìyẹn ló fà lóbi jẹ́ pé tíṣẹ́ ọ̀bá wa dọ́dọ̀ wọn wọn a máa jẹ́ álùlì fatira la máa ń pè wọn ọlọ́run ọba máa padà wá tẹ́sítì wọn tó bá di jọ́gbìn ìdàlùkìyà wọn gbogbo àwọn tíṣẹ́ ọ̀bá ti dọ́dọ̀ wọn ọlọ́run ó tẹ́sítì wọn tó di jọ́gbìn ìdàlùkìyà wọn. lóbi jẹ́ pé tó máa ń sọ̀rọ̀ pé bàbá ànábì àti ànábì ìbàdà nìkan bá ànábì ó ni bàbá àwọn àti àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ó ní wọ́n wà nínú iná kéèyàn ọgbọ́n pé wọ́n wà nínú iná torí pé ti mọ̀ wípé iṣẹ́ òun ó bàbá ẹni ẹni ẹ wá ń banújẹ́ wá ń lọ ó wá ní kó wọ́n pè àti bàbá mi àwọn náà wà nù so àwọn afáwọn máa ní ìtumọ̀ méjì fún ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé tí dá wà tó bá fi lè lé wọn bá àtẹ́rí pé ìbàdàn bí ò tí ì dé ẹ̀sìn kan bá wà tẹ́nìkan ń ṣe déjẹ́ ẹ̀sìn ànàpíyà tó wà ńgbà náà tẹ́nìkan bá ń ṣe tọ́bílẹ̀ pé bàbá ànàbíyà tó máa tún ò dá lóhùn irú nǹkan báyẹn ó ti sábà bíi pé wọ́n jẹ́ ẹni tó jí àwọn àjọ lọ. ọlọ́run kò bá sí yẹn ìdájọ́ ló bá fojú náà náà la máa fún ẹni yẹn náà torí pé ìdájọ́ fojú náà ni pé kò ṣẹ̀sìn. wọ́n kú alàgbọ̀n ọ̀hìn rẹ̀ àwọn kọ́kọ́ dájọ́ lórí nǹkan tó fojú hàn àwọn àṣọ pé ẹni yìí o àwọn adájọ́ fún yín pé iná ṣùgbọ́n tábàdí wa rí i pé afẹ́ ṣàlàyé rẹ̀ ṣàlàyé pé ó wà ní àwọn áálùlì fatira tó bá gbé ìrìnsálà ọ̀bà dé bá ó máa wà nínú àwọn kíni ọ àwọn tọ́lọ̀ ọba máa tẹ̀sí ìjọba ìdàkẹ́hámà táwọn kan paasi nù wọn táwọn kan paasi tọ́lá ìgbọ́lọ́ ọba àwọn ọmọdé pé àwọn tó paasi yẹn àwọn ẹni bẹ́ẹ̀ ìdàkẹ́hámà bá tọ́ pé ọba wálé ayé nítorí wọn ọlọ́mọdé kí wọ́n lọ́la wa fi ṣe bẹ́ẹ̀ ètò ọlọ́run yẹn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba pé ó ṣe ṣe bẹ́ẹ̀ èèyàn fi lẹ̀ bẹ́ẹ̀ ni. lẹ́yìn wá gbà náà lórí àyà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n wá jà sí abala kan nínú àyà yìí abala wo ni wọ́n jà sí nínú àyà yìí òun náà ni abala àwọn ọmọ kéékèèké òun ni wọ́n jà sí abala kí ni o abala àwọn ọmọ kéékèèké òun náà ni wọ́n jà sí bó tilẹ̀ jẹ́ pé Islam ò fẹ́ ká máa jà nínú ẹ̀sìn ó fẹ́ ká máa ṣàfitì nǹkan lọ sọ́dọ̀ Ọlọ́run pàtàkì lọ́nà ìṣẹ̀lẹ̀ ká bẹ̀rẹ̀ sí já ìpè bàbá ànábì àti ànábì ibẹ̀ ni wọ́n wà kẹ́nìkan wá sọ wípé àníṣe wọ́n ti wọlé ẹni náà ni wọ́n kẹ́nìkan wá sọ wípé ah. aliwo tí wọn náà kọ́ ọjọ́ máa jiyàn láàrin ara wọn islam ò kì í sábà fẹ́ bẹ́ẹ̀ bí kò ṣe rí pé tẹ́mọ́tì gbé yẹn kan fẹ́ máa mú ṣubú àwa ìdí islam máa fẹ́ lọ́dọ̀ wọn ni pé kí wọ́n sọ wípé ẹ wo ẹ̀jẹ̀ àfẹ́lẹ́ ìwòlẹ̀ ìbádé gbogbo ni wọ́n máa béè lọ́wọ́ wánú nù sáré òun kọ́ ni wọ́n máa sọ fún wa wípé tó bá ti wá mú ìdájọ́ wá ọ̀hún wà lè jẹ́ náà pẹ̀lú rẹ̀ kọ́ńkọ́ nítorí àlefílẹ̀ ni wípé tá a bá fẹ́ kírun a fẹ́ ṣé ká rùkù ni àbí ká má rùkù bóòlù àti rùkù eléyìí kò sí wàrà kankan. ṣùgbọ́n táwọn àmọ́rí bá ti di àlámọ̀rí tó jẹ́ wípé àlámọ̀rí kan ni jẹ́ pé ó ti nípìn méjì tá a bá fẹ́ máa fún wa ní wàhálà káfẹ́ kan dúró lórí wípé ọlọ́run ọba òun náà yanjú ẹ̀ tó bá di ìgbẹ́jọ́ gbẹdàkẹ́ àmọ́ òṣìṣẹ́ ọlọ́ba sọ pé ọlọ́run ọba máa yanjú àwọn nǹkan kan fi mọ̀tálàfù fi iye ọmọ ìkẹyàmà ìdáhùn èèyàn ń ya pẹ́ níbẹ̀ ń jẹ́bi dàríkẹ́yàmà tẹ́ẹ̀ ni rọ́jùtù sí dàríkẹ́yàmà fi kú òun ló fi wá jẹ́ wípé lára mọ́sálà táwọn àfáà wá fà òun náà ni mọ́sálà ọmọ kékeré tó kú ọmọ kékeré tó bá kú ibo lọmọ yẹn ń lọ sẹ́mi àdìjẹ́nà ló lọ ní àbínú ná ìgbàdọ́ wọn wá fẹ́ lójú wọn ni ọ̀rá ìsọmọ ike lásán àpìsọ́nà méjì ọmọ kékeré tó jẹ́ ọmọ mùsùlùmí tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó wá kú ìbò ní ọ̀lọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ tí bàbá rẹ̀ ṣe mùsùlùmí wọn sáà ti lè jùṣẹ́ sí ọmọ ike ni tí ẹ máa tó bàlágà níṣẹ́ tó dọ́dọ̀ rẹ̀ ibo lọmọ kékeré yẹn ó lọ. ìjọba yìí pé àdìsí wọn kọ́ fẹ́ kà yìí àdìsí tó lágbára díẹ̀ ni èyí tó jẹ́ wípé Ibn Abbas kò sàfitì ẹ̀ sànàbì ṣùgbọ́n ó dúró lórí mímbàrí ànàbì ó wá jẹ́ ok kó sàfitì ẹ̀ sànàbì yìí ó dúró lórí mímbàrí ànábì ó wá bẹ̀rẹ̀ sọ báyìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé láyàzálú amúrú ábìrì umma mọ̀wáàtìyàn àwọn mọ̀kọ́rìbàn ó ní àlámọ̀rí àwọn àjọ tá a jẹ́ mùsùlùmí yóò máa jẹ́ àlámọ̀rí tí ń dá sí àlámọ̀rí tó jẹ́ wípé. ó rọrùn sí ọ̀rọ̀ wọn máa já sí ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn lópin ìgbà tó jẹ́ pé tí wọn ò tí ì máa sọ̀rọ̀ fílíwìlì dáa nípa àwọn ọmọ kéékèèké wípé ọmọ ibo ló fẹ́ bọ́ sí ni wọ̀ ní bàtà bá tó ń jiyàn lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ kọ́dàrà ìgbà tí wọ́n bá tó jiyàn lórí kádàrà so méjèèjì òṣèlọ́wọ́n bá sọ lẹ́ẹ̀lẹ́ àwọn èèyàn sì jiyàn lórí kádàrà wọ́n á dẹ̀ jiyàn jiyàn jiyàn jiyàn tó lágbára tọ́pọ̀lọpọ̀ di kèfèrí látara rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tún gbéra wọn ní kèfèrí àtàdé lórí àwùjọ tá a wà yìí nípa ìdájọ́ wípé ọmọ kékeré tó bá kú ṣé yóò jẹ́ ẹni àlìjẹ́nà ni àbí yóò jẹ́ ẹni iná àwọn afáàkàn kan sọ wípé ẹ jẹ́ ká gbà wípé ọwọ́ ọlọ́run nìkan ló wà wípé ọmọ àjọ máa ná ni o yóò jọ máa àlìjẹ́nà ni o ọwọ́ ọlọ́run ló wà àwọn abẹ́rẹ́ lọ́wọ́ wọn pé kí ni ẹ̀rí wọ́n wá mú àdìsí Aisha wá bíntu tọ́lẹ́ a Aisha yìí ló gbé àdìsí ọ̀dọ̀ Aisha tó umil mumini obìnrin yìí náà jẹ́ sọ àbíyá ó wá gba nǹkan lọ́dọ̀dọ̀ ìyá ńlá wa Aisha kọ́lát ó sọ báyìí pé dúkìá nàbísà sálám ilà janasatin wọ́n pe ànábì kọ́ wá kírun sókù kan láà òkú dánábì fẹ́ kírun sílá yìí jànáza ti sọ bí yìn ọmọ kékeré kan ni minal ansor nínú àwọn ansor òun ọmọ kékeré yẹn ìbálòjọ́ ọlọ́ba wa fẹ́ kírun sílá òṣìṣẹ́ ọlọ́ba wa kírun sẹ́ni yẹn lá òṣìṣẹ́ ọlọ́ba wa ṣàdúrà fàkúrò ní ya Rasulullah mo ní òjíṣẹ́ ọlọ́run ọba túbà láwù a ọmọ yìí mà ti rí dùnú ààyè kan nínú wọn àlìjẹ́nà ọmọ ìdíjẹ́ tọmọ yìí òṣùfúrò mi àsọ̀fin ìrìjẹ́nà ọmọ yìí ti dàbí ẹyẹ kékeré ẹyẹ tíntìní tí máa ń fò tí ẹyẹ tíntìní yẹn wá wọ inú a lọ́wọ́ wà nú àlìjẹ́nà bẹ́ẹ̀ lọ́mọ yìí tọ́mú jẹ́ láti nú àlìjẹ́nà bẹ́ẹ̀ lọ́mọ yìí ti rí yìí ó fi ń wé àwọn ẹyẹ tí ń bẹ nínú àlìjánà bí ìgbà tó ọmọ yẹn ti wọnú àlìjánà ó wá ní lamiyamel su'a wà lamiyidiriku ọmọ eléyìí ò ṣàbúrú kankan kò dẹ̀ bàlágà débi inú pépọ́ lọ ṣe aburú so fàkọ́ọ̀là ìṣọ́nà bá wa sọ fún Aisha pé àwàdérù dálíkà ya Aisha ṣé nítorí yàtọ̀ sí nǹkan tó ń sọ ìkọ́ ni ó máa ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ bẹ́ẹ̀ fún Aisha yìí pé ìwọ ń sọ pé ọmọ àlìjẹ́nà ni ṣé kì í ṣe pé nǹkan tó yàtọ̀ sí eléyìí ni ó máa jẹ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba ní iná lọ à ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kọ́lákọ̀ lìjánàtà ó dá àlìjẹ́nà wà kọ́lákọ̀ àlànà. ó ti dá gbogbo ẹni tí ó wà lìjẹ́ náà ó ti parí wọn wà wọ́n fi àsìláàbí àbá yìí wọ́n dẹ̀ wà ní ìbàdí bàbá wọn kan náà rọ̀ ọlọ́run ọba dá iná wàkọ́lákọ́lá àlàn ọlọ́run ọba dá àwọn tí ó wọ iná pẹ̀lú ẹ̀ wà wọ́n fi àsìláàbí àbá yìí nígbà náà gbogbo wọn. wọ́n wà ní ìbàdí wọ́n wà ní ìbàdí bàbá wọn ọ̀rọ̀ dájú sọ́lá bá fi dá Aisha lóhùn yìí àwọn àfáà kan wá dúró lé lórí pé gbogbo àwọn ọmọ yìí a máa ṣèjọsìn tiwa lọ ṣùgbọ́n ìjọsìn wa ò lè lọ́wọ́ bá wọn kò lè ṣe gangan fún wọn nítorí pé àmọ́ létí ọ̀rọ̀ wọn jà sí bóyá àlìjẹ́nà ni ó sí ni o bóyá iná ni ó jà sí eléyìí ó ní nǹkan tí àwọn kan stand àwọn kan nípa gbogbo àwọn ọmọ kéékèèké ọmọ kékeré yẹn ọba jẹ mùsùlùmí kò bá jẹ kèfèrí stand tiwọn nìyẹn ṣùgbọ́n stand yìí a lè gbà wọlé láéláé nítorí pé àwọn àdìsí míì ti wá tó fìdí ẹ̀ múlẹ̀ so àdìsí tó wá tó fi díẹ̀ múlẹ̀ òun náà ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí pátá yányán àwọn tí wọ́n bá fi lè kú báyẹn wọ́n máa lọ sí ibi tí anabi Ibrahim tó ti máa mójútó àwọn ọmọ tó òṣìṣẹ́ ọlọ́run ọba sùn níjọ́ kan ó wá lálàá ó wáá jẹ́ pé àwọn jìbìrìlù tí wọ́n mú lọ síbi tí àwọn ọmọ kan ti wà lọ́dọ̀ anabi Ibrahim tánàbí Ibrahim ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ànábì bẹ́ẹ̀ rí ó rí àwọn ọmọ náà ó dẹ̀ rí anabi Ibrahim èyí tó wáá jẹ́ wípé bóyìí ọlọ́run ọba tí wọ́n rí àwọn ọmọ ìtọ́lá anabi Ibrahim wọ́n gbà pé àwọn ọmọ kéékèèké yìí ọmọ àlìjẹ́nà ni wọ́n làwọn àbábí wa gbà wí pé gbogbo ọmọ tí ọlọ́run ọba bá ti lè jẹ́ wípé kódà kó jẹ́ ọmọ ọ̀sẹ̀ bọ́ gbogbo ọmọ mùsùlùmí wọ́n gbà gbogbo wọn ló máa rí gbogbo ọmọ tó bá jẹ́ kódà kó jẹ́ ọmọ ọ̀sẹ̀ ọ̀dọ́ pé wọ́n bá bẹ́ẹ̀ bí ọlọ́ba fi ọfi sínú kàfáàlà ànábì Ibrahim irú ọmọ bẹ́ẹ̀ ọlọ́run bá ti parí pé yọ̀ọ́ jẹ́ ọmọ àlìjẹ́nà nìyẹn kò ní í jẹ́ ẹni tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ máa tẹ́sítì tọ́ba dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ọmọ yẹn ò ní jẹ́ ẹni tí ọlọ́run ọba tí ó ṣẹ̀ṣẹ̀ wàá máa jẹ́ ẹni tí ó máa tẹ́sítì wọn. sòrò bí jẹ́ pé lára àdìsí tá ní tó sọ fún wa wípé àwọn ọmọ mùsùlùmí àbí àwọn ọmọ tí bá ń bẹ ní abẹ́ ìtọ́jú ànábì Ibrahim irú àwọn ọmọ báyìí wọ́n máa jẹ́ ọmọ àlìjánná òun náà ni wọ́n máa jẹ́ gẹ́gẹ́ bí àdìsí gẹ́gẹ́ bí ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa lẹ́yìn wá gbà náà àwọn táwọn jẹ́ àwọn àfa nípa àwọn ọmọ tí wọ́n wá jẹ́ ọmọ alimusirikun ọmọ ọ̀sẹ́bọ àwọn àdìsí tí wọ́n wá lórí ọmọ ọ̀sẹ́bọ èyí tó jẹ́ pé nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wọ́n gbà pé gbogbo ọmọ ọ̀sẹ́bọ wàmí ní ú màá jázàmàlà ú bìlìjànà wọ́n ní gbogbo ọmọ mùsùlùmí àtọmọ ọ̀sẹ́bọ gbogbo wọn pátá yányán. òun ni wọ́n jọ jẹ́ ọmọ àlìjẹ́nnà rìwáyà táwọn ń lò òun náà la máa lò fún ètí mo yẹn òun náà ni a tún máa lò ní ìsìn àdìsí yẹn ó wà nínú Bukhari òun náà ni pé ànábì ó sọ fún àwọn èèyàn fi jumulati nígbà lálàá ànábì ní òun kọjá lọ́dọ̀ bàbá àgbàlagbà kan. tààtà ṣájárọ́tì bàbá yẹn wà ní ọ̀ndà agi wà á làwọn wíìlìdáàmù àwọn ọmọ kéékèèké wà pẹ̀lú bàbá náà fàkọ́ọ́lá láwùú jìbìrìl jìbìrìl wà sọ wọn nàbí pé ádá ibrahim aleyhisselam ibrahim ló wò yẹn wà á wùlá í àwùládìl mùsùlùmí wà àwùládìl mùsùlùmí yẹn pé ọ̀ lọ́dọ̀ rẹ̀ o ọmọ mùsùlùmí àti ọmọ ọ̀sẹ̀bọ àwọn kan wá gbà wípé ìgbà àwọn yọ̀ mẹ́rin ni wípé ọmọ mùsùlùmí ó wà bẹ́ẹ̀ gbogbo wọn ló wà bẹ́ẹ̀ ọmọ ọ̀sẹ̀bọ ní wọn bá ti mọ̀ pé òun fẹ́ yọ yóò mú òun lọ sí abẹ́ ọ̀dọ́ kí ni o ànábì Ibrahim ṣùgbọ́n àwọn kan gbà wípé rárá bá ti sọ pé ọmọ mùsùlùmí àtọmọ ọ̀sẹ̀bọ gbogbo wọn ni gbọ́dọ̀ jẹ́ wípé ọmọ mùsùlùmí mẹ́ńbẹ́ ọmọ ọ̀sẹ̀bọ mẹ́ńbẹ́ kọ́ọ̀lù yá Rasulullah wọ́n ní wòjíṣẹ́ ọlọ́run ọba wà àwòládì mùsùlùkì ọmọ Kọla naam àwọn ọmọ ọ̀sẹ́bọ̀ náà wà àwọn wa pín sọ́nà méjì náà pé àwọn pé ọmọ tọrọ ọba yọ nínú àwọn ọmọ ọ̀sẹ́bọ̀ pé wọn ò ní àmọ́ yọ nínú wọn yóò fún ẹ sí ó lọ bàwọn mi lẹ kó ń jẹba àwọn ìjọba lọ ń dáná Ibrahim àwọn ọmọ ọsẹ bọdọ bá wọn kú bẹgbẹ ọlọmọdún wọn pé àwọn ilé ọ̀rọ̀ wọn iná ni ó jà sí Ọlọ́run àfihàn sínú kí ni ọ alulẹ fatirọtì àwọn afa ẹlẹ́ẹ̀kẹta sọ òun náà ni pé àwọn afa àtẹsẹ pé gbogbo ọmọ ọsẹ bọ pátá yẹnyẹn wọn máa wà pẹ̀lú bàbá wọn nínú náà àwọn àfáà kan ni wọ́n gbà yìí pé gbogbo ọmọ ọ̀sẹ̀ bọ pátá yányán wọ́n jẹ́ ìdóṣe rí pé wọ́n máa wà pẹ̀lú bàbá wọn nínú iná sọ torí pé àdìsí míì wá àdìsí yẹn làwọn dára lé àdìsí yẹn sọ fún wa wípé zarari alimusulmi àwọn ọmọ ọmọ àwọn mùsùlùmí fìlìjẹ́nàtì wọ́n máa wà nínú àlìjẹ́nà àdìsínú muslim yẹkìfúnù ibrahim alayhisalam ànábì ibrahim ni ó máa tọ́jú wọn so àwọn ní ìrìwáyà yẹn òun ni ó máa jẹ́ wípé àwọn ọmọ ọ̀sẹ́fọ́ yẹn ò ní fìdí múlẹ̀ àwọn ọmọ mùsùlùmí nìkan olùrànlọ́wọ́ bá lè grant ni pé kí wọ́n jẹ́ ọmọ kí wọ́n jẹ́ ọmọ àlìjẹ́nà láì ṣe nǹkan kan láì gbọ́ lọ́wọ́ ọba ó rán òjíṣẹ́ kankan sí wọn ṣùgbọ́n bá àwọn ọmọ ọ̀sẹ̀ bọ́ pátá yẹn àwọn yẹn gbà pé iná ni wọ́n wọ̀ iná lọ́wọ́ ọba ò fi wọ́n sí so ẹ̀rí táwọn ń lò nìyẹn tẹ́ gbà pé gbogbo ọmọ ọ̀sẹ̀ bọ́ iná ni wọ́n wà ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn tó wá jẹ́ àwọn tó parí níbẹ̀ àwọn tí wọ́n ní pé wọ́n sọ wípé gbogbo àwọn ọmọ ọ̀sẹ̀ bọ́ pátá yẹn yẹn yumtanuna yawmal qiyamati fil arsat wọ́n máa tẹ́sì wọn níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ní gbangba ta àlìkìyàmà òun ni wọ́n ti tẹ́sì wọn àfa kan wá takò ọ̀rọ̀ táwọn afa ìsọ̀rọ̀ ó ní à àlìkìyàmà dárùlì jàzáyì ni ilé tá a ti ń bọ̀ wá gbẹ̀sán nìyà kèé ṣe dárùlì ìbádà tọ́lá wọn bá ní wọn lò fẹ́ máa tẹ́sì èèyàn ní gbangba àtàlìkì àmọ́ báwo ló ti wá jẹ́ kò yẹ kọ́lọ́hún ọba ó tẹ́sì àwọn èèyàn ní gbangba àtàlìkì àmọ́ àwọn afáà wa dọ́rọ̀ padà sáfáà yẹn lẹ́nu ẹ̀rí wọn ó wà ní sọ́tù kọ́lámù yawma yukshafu an sakin wa yud'auna ila sujudi fala yastati'un wọ́n ní ọlọ́run ọba nípa díjọ́ gbẹ̀ǹdà àlìkìyàmá tó kó gbogbo kèfèrí àti mùsùlùmí lẹ̀ ọlọ́run apá wọn láṣẹ pé ọyá ẹ̀fọ́rí kan lẹ̀ ṣé báàlì kìámẹ́ la wà dáàrú kí nìyẹn dáàrú jàzá ẹ̀ la wà náà kọ̀ọ̀kan náà bó ti máa rìkwẹ́sì kankan lọ́wọ́ wa mọ́ ọlọ́run náà rìkwẹ́sì lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àti kèfèrí ọlọ́run ọba ويدعون إلى السجود ويدعون إلى السجود فلا يستطيعون ọlọ́run ní kí ọrụ wọn forí kalẹ̀ ọlọ́run ní àwọn tí ó lágbára àti o àwọn tí eléyìí àwọn àfa fún pé ní gbangba lè pààyàn láṣẹ ń pé kéèyàn ó ṣe nǹkan kan nínú kò sí nǹkan tó ọlọ́run táwọn èèyàn yìí láṣẹ pé kí wọ́n máa wọ inú iná lọ iná tí wọ́n wọ̀ lọ yẹn àwọn rò pé iná ni àdìjánà tẹ̀lé àwọn kan àtakúwó làwọn lọ àwọn kan gbà pé ọlọ́run ní káwọn máa lọ bẹ̀ òun ló ní àwọn wọ́n wà máa lọ bẹ̀ tí wọ́n bá wọ bẹ̀ wọ́n wà jẹ́ ẹni àdìjánà àwọn tí wọ́n wọ bẹ̀ yẹn ọlọ́run bá wà pàṣẹ báwọn màláíkà kí wọ́n wọ́ gbogbo wọn pátá yányán kí wọ́n máa wọ́ wọn lọ sí inú náà so eléyìí ni ìgbàgbọ́ tí àwọn àfáà ní gbọdọ̀gbẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí òun ni ó wà rọ́ọ̀jì hù ìjọ wà rọ́ọ̀jì ọdọ̀ àwọn àfáà òun ni pé gbogbo ọmọ mùsùlùmí pátá yányán òun ni yóò máa jẹ́ ẹni tí ó máa jẹ́ ọmọ àlìjẹ́nnà wọ́n wà nínú àlìjẹ́nnà pẹ̀lú wa wọ́n máa jẹ́ ẹni tí ó máa ṣe bọ̀yì sí wa nínú àlìjẹ́nnà wọ́n máa wà pé a máa rí wọn tínú wọn máa dùn nínú àlìjẹ́nnà ṣùgbọ́n gbogbo àwọn ọmọ ọ̀sẹ̀ bọ pátá yányá ọlọ́run bá ọkọ tẹ̀sì wọn náà bàbá àwọn kan gbà pé àwọn náà ọmọ ọ̀dọ́ ni wọ́n máa jẹ́ ní àlùjánnà ṣùgbọ́n táwọn afá gbà ní wípé ọlọ́run ọba ọkọ̀ọ̀kọ̀ tẹ̀sì wọn náà tí tẹ̀sì lọ́wọ́ wá tẹ̀sì wọn ẹ̀dọ́ bá páàsì nínú wọn ni ó wà wà lálùjánnà ẹ̀dí ọba páàsì yóò máa jẹ́ ẹni tí ó wà nínú náà ṣùgbọ́n gbogbo àlámọ̀rí pátá yányá òun náà ni pé ọmọ kékeré èyí tí ọlọ́run ọba ní kí Ídírù kó pa tí Musa bì tẹ̀lé àwọn bẹ̀rẹ̀ gbèsè kèfèrí ní àbí mùsùlùmí àwọn náà tí wọ́n ń pera àwọn ń kèfèrí látara rẹ̀ ẹ má pè ní mùsùlùmí ẹnìkan pè ní kèfèrí lọ́dọ̀ ọtí tí ẹni bá ti pè ní mùsùlùmí òun náà pé kèfèrí ni ọ́ torí pé ó pọ́nmọ́ yẹn ní mùsùlùmí àwọn tuntun náà wòye pé à kí ló gbọ́mọ yẹn kèfèrí ìwọ gángan ni ọ́ so ní àwùjọ wa tá a wà lónìí àwọn nǹkan tí wọ́n ń ṣe nìyẹn gbogbo wọn náà tí wọ́n á wò pé ọ̀dà o ẹ̀jẹ̀ akọ lẹ́tà sí àáfàá tó tún lè mọ̀ jù wá lọ wọ́n akọ lẹ́tà sí àáfàá kan ní Yemen wọ́n akọ lẹ́tà sí òkè àáfàá náà bá wọn ṣe ìdájọ́ ọmọ tí bíbí pa ṣé kèfèrí ní ní àbí mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ sí já láàrin ara wọn ṣùgbọ́n àáfàá náà ṣe wá dá wọn lóhùn ní títí ẹ̀ wípé kí ni gbogbo ọmọ akọ gbogbo ọmọ táwọn afa sọ jáde wá wípé ọmọ tí ń bíbí pa yẹn o ọmọ yẹn ti bàlágà tó gùlámù tí wọ́n lò fún wọn a máa lo gùlámù láì mẹ́yẹ ààyè nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé ọmọ yẹn ó jẹ́ ti bàlágà so ọmọ yẹn ó jẹ́ kí ni o ọmọ yẹn ó ti bàlágà àbí kó ti súnmọ́ kí ni o bí bàlágà gbogbo àwọn tó bá ti jẹ́ bí ọmọ bíi thirteen years wọ́n á máa lo gùláàmù fún wọn sọ ló jẹ́ pé bàtà ni pé nínú kùránì gangan ọlọ́run ọba sọ wípé a fún wa ẹ̀wà bàṣàmùnákà bí gùláàmù halimin a fún ọ nírò pé o máa bí gùláàmù àmín gbogbo àwọn akóńtẹ̀ sí ìlọsọ yìí pé ìdánwò máa fi pe ọmọ yẹn ní gùláàmù tí yóò pè ní tìfì ó fi pe ọmọ yẹn máa dàgbàlagbà nìyẹn wọ́n dẹ̀ gbàgbé anabi ismail ni ó máa bàlágà ó máa dàgbàlagbà nìyẹn àfáàyè wa dá wọn lóhùn yìí pé ọmọ yẹn o ibn abbas gan sọ pé ó ti bàlágà tó bá yẹ di bàlágà ìdájọ́ ti wà lórí ẹ̀ pé kí ni ó jẹ́ kèfèrí olókìdí ó pa àkànnà yarí pé náà ó gbọ́dọ̀ mú ibi tó ti sọ pé gbùlámù yẹn jẹ́ kí ni ó ti dàgbàlagbà tó gbé ìjà tí wọ́n jẹ́ ń jà láàrin wọn ọ̀tọ̀ níbi dáàfà tó wá mọ́lá lọ kò tiẹ̀ mọ́lá lọ gbogbo ibi tí àwọn tiẹ̀ mọ́lá lọ àwọn gbà pamọ́ kékeré ni wọn ọ̀kọ̀ọ̀kan tiẹ̀ wádìí náà pé kí wọ́n ṣe báńsù wọn kó jí ẹ̀ tán àìṣe báńsù jinlẹ̀ ọkọ̀ dìdààmú wọn náà gbogbo wọn pẹ̀lú aráwọ̀ máa ń pe gùlámù lẹ́tí ti bàlágà àdẹ́ntí ò tí bàlágà ìgbẹ́jọ́ wà ní wàhálà nínú ní wàhálà káwọn máa dààmú ara wa nítorí àwọn afáà bá ti sọ àwọn àgbọ̀yé bẹ́ẹ̀ lọ́sọ̀mọ́ adíṣẹ́ pé àwọn afáà kan gbà wípé gbogbo ọmọ pátá yányán tó jẹ́ ọmọ kékeré ọlọ́run ló mọ tí wọ́n fẹ́ jẹ́ ọlọ́run tẹ̀sán alálìkẹ́ àmọ́ ni àwọn afáà kan lọ́sọ̀ pé rárá ẹ̀ bá ti jẹ́ ọmọ mùsùlùmí owó orídìí tẹ̀sì abẹ́ ìtọ́jú anábì Ibrahim lọ́wọ́ ọlọ́run àlìjẹ́ náà ni àwọn kan lọ́sọ̀ ọgbà pé owó ọ̀sẹ̀bọ náà olóòní di tẹ́sí ọ̀rọ̀ náà àdìjẹ́ náà ni àwọn mẹ́rin ọ̀bẹ ara ọmọ ọ̀sẹ̀bọ àwọn kan nínú wọn àdọ́gbẹ́ ọlọ́wọ́ bó mú wọn sí abẹ́ ìtọ́jú ànábì yìí láti lè ṣe jámù láàrin gbogbo olùwà ayà yẹn náà ni yóò mú wọn sí abẹ́ ìtọ́jú ànábì ìbùrọ̀ gbogbo ti mọ̀ pé àwọn eléyìí tó máa ṣe tẹ́sí fún alálìkè àmọ́ wọn kàn páàsì ni àwọn tó wà ní páàsì tẹ́sí yẹn yọ tó fi ní pass days èdè òfin lè ní ujà lé wọn lórí tó bí àyàfẹ́ jẹ nìkan àyàfi ká ṣe kí ni o àfi ká ní ẹ̀rí lé lórí. tó lọ́tara bẹ́ẹ̀ àwọn kẹ́lẹ́ gbà pé gbogbo àwọn ọmọ ọ̀sẹ́ bọ́ inú ilé ni wọ́n wà pẹ̀lú bàbá wọn bàbá wọn láti ṣe kí ni o ìdájọ́ wọn ṣùgbọ́n lè wọ́n takò wípé a jẹ wọn láì ṣe pé a ní kí ni o ẹ̀rí lé wọn lórí. so lọ́bàrẹ̀ ti wà pọ̀ lórí ìyẹn báyìí ìrùn kan lọ́ba ti gbọ́yé àti gbọ́yé náà nìyẹn tẹ́lifí bá gbọ́ nǹkan mí káwọn gbẹlẹ wọn gẹ̀gẹ̀ nítorí ẹ̀ eléyìí ojú ìdìbò náà bí eh, kò sí inú gbẹdẹ bí kéèyàn ká parí yẹn kò sí ìrọ̀lẹ́ bí ọgbẹ́ kéèyàn gbẹ̀yàn gẹ̀fẹ̀ ni ṣùgbọ́n tí nǹkan bá yìí dàrú máwọn èèyàn lójú wọ́n mọ̀ pé àwọn gẹ̀fẹ̀ nítorí tí òtó kẹfẹ̀ ni so látara bẹ́ẹ̀ kárí pé a sọ̀rọ̀ àwa dáadáa ọlọ́run ní wa máa kún ná. wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula. ọlọ́run ní àwọn ọlọ́run ọba àyèéfìyà àtànàbẹ asàrọ̀ sùúlàn ká lè fìyà jẹ àwọn ènìyàn ọlọ́run ní àkọ́kọ́ gbé òjíṣẹ́ kan àkọ́kọ́ gbé dìde náà. وإذا أردنا أن نهلك قرية أمرنا مطر فيها ọlọ́run máa ń sọ fún wa nínú àyà tí wọ́n kà fún wa yìí tá a bá ní ká túmọ̀ àyà yìí ntó wà ń bẹ̀ ni pé ọlọ́ni wáyìlá àròdìnà ìgbàkigbà tá a bá ń gbèrò ànúlìkà kọ̀rìyátàn tá a bá fẹ́ pa ìlú kan rẹ àmárínà mútẹ́rọ̀ fi á àwọn tí wàá bá jẹ́ olówó bẹ̀ ọlọ́lá bẹ̀ àwọn la máa pa láṣẹ fàfàṣà kú. فيها àwọn tó wá jẹ́ olówó ibẹ̀ ni wọ́n wà máa hùwà rẹ́kùrẹ́kù àwọn ni wọ́n máa hùwà ìbàjẹ́ àwọn tá a bá túmọ̀ rẹ̀ báyìí àti nítumọ̀ tó burú kan ìtumọ̀ burúkú kan ti jáde ńbẹ̀ kí ni ìtumọ̀ burúkú tó jáde ńbẹ̀ ni pé kọ́ídà ni pé iná lọ á làyà múrù bílí fa àṣà ọlọ́run ọba yìí pàṣẹ kéèpé ké ọlọ́run ní ọ̀sọ̀ pé ẹ máa ṣe zìnà ẹ máa balẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ lé nínú àṣẹ ọlọ́run ọba náà tá bá dẹ̀ wò ó pé àmọ́rí náà àmọ́rí náà tó wà ń bẹ̀ ó gbọ́dọ̀ níbẹ̀ fúlù bí àmárínà a máa pa yóò níbẹ̀ fúlù bí yóò tún wá lọ wájú pẹ̀lú bá ìjọba pa wọn láṣẹ pẹ̀lú ẹ̀ ó wá níbẹ̀ fúlù bí pé àmárínà mútírọ̀ fi akínlápá kínlápá yẹn láṣẹ kí ni dá a pa ẹni yẹn láṣẹ dandan la gbọ́dọ̀ rí i pé ká lọ wájú ìjọba náà jẹ́ bẹ̀ pé a pa wọn láṣẹ bìlì físíkì ló wá máa túmọ̀ sí apá wọn láṣẹ yìí pé ẹ máa hùwà pòkì fàfàṣàkú àwọn náà wá ṣe kí ni o wọn wá hùwà pòkì ìtútùmọ̀ ẹ túmọ̀ sí nìyẹn bìlì físíkì bí bàtà apá wọn láṣẹ wípé kí wọ́n máa hùwà pòkì tí àwọn náà wá jẹ́ kí ni o ẹni tó wá lọ hùwà pòkì yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀. òun ni àyà yẹn ti rí àwọn àpá ọmọ ẹ̀rí kan wọn ní tó wá pé àmọ́rìtùwú fàkọ́ọ̀mọ̀ fàkọ́ọ̀mọ̀ mo pa láṣẹ ó sì nàró tí wọn náà bá gbọ́ yé bẹ́ẹ̀ wàá rí pé nǹkan tó pamọ́ síbẹ̀ pé bílíkìyàmì fàkọ́ọ̀mọ̀ mo kó nàró ó wá nàró àwọn àáfàá ní nǹkan tí ń bẹ níbẹ̀ yẹn nìyẹn ṣùgbọ́n àwọn sọ fún wa wípé láéláé a gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìta túmọ̀ rẹ̀ ni wípé àmọ́rí náà mútírà fi á bìtọ̀ háàtì wàlẹ̀ khairat a máa pàṣẹ fún àwọn tí wọ́n bá jẹ́ olówó ọbẹ̀ àwọn ọlọ́lá abẹ á pàṣẹ fún wọn ipe kí wọn máa jẹ tí ó tẹ̀lé tọlọ́run ọba kí wọn máa yàpọ̀ ọlọ́run kí wọn máa ṣe dáadáa ṣùgbọ́n àwọn tí wọ́n bá wá jẹ́ àwọn tó jẹ́ olówó yẹn fàfàṣàkù tako àṣẹ wa àṣẹ àwọn ọlọ́run ọba àwọn èèyàn yóò wá lọ jẹ́ ẹni tí ó wà á takwa sí àwọn ọlọ́run ọba níbi jẹ́ pé àwọn àfáà pé ẹ̀rí tiwa wá nì tí bá sọ pé àmọ́rìtù wù ú fa àsọ ni làwọn máa fi túmọ̀ rẹ̀ mo pa láṣẹ fa àsọ ni ó dẹ̀ yapa mi ó wá yọ pé mo pa láṣẹ pé kó yapa mi ó yẹ ṣe kí ni o ó sì yapa mi ó ní pé mo pa láṣẹ pé kó tẹ̀lé mi olùwẹ̀sẹ̀ kí ni ó sì ya apá mi ọlọ́run adúlọ̀ sí ó dà wọ́n níbi èdè lọ́gbọ́n mo pa láṣẹ pé kó tẹ̀lé mi ó wá ṣe kí ni ó ó wá ya apá mi ẹ̀wọ́n ní sọ́dọ̀ ẹ̀kọ́ ìjọba sọ wípé mo pa láṣẹ pé kó ya apá mi ó wá ṣe kí ni ó sọ́bálàkà ìmú kò bá làkà ìmú lóbi sọ pé àkànní sọ pé ọlọ́run bọ́ wa pa wọ́n láṣẹ pé bìtọ́ àtì lọ́lọ́run ọba máa ní kí wọ́n ó ṣe ọlọ́run ọba pa wọ́n láṣẹ pé ẹ tẹ̀lé tòmí ọlọ́run tẹ́ ẹ bá ti tẹ̀lé tòmí ọlọ́run ọba mi ò ní fìyà jẹ yín ṣùgbọ́n ọlọ́run ọba ó ti wà ní kádàrà àrá nínú ọlọ́run ti kọ́ sínú kádàrà ọlọ́run ọba kí kádàrà yẹn ó ṣẹlẹ̀ ọlọ́run ọba ní pé kí wọ́n lọ pàṣẹ fáwọn èèyàn ńláńlá nu wọn ọlọ́run ànábì ọlọ́run pé ọyá lọ pàṣẹ fáwọn èèyàn ńláńlá ẹ má ṣe dáadáa ẹ má ṣe dáadáa àwọn èèyàn ńláńlá wà níbi àti ẹ̀gbọ́n ayé àfìyà jẹun ni fàfàṣàkó fìyà ibi ọ̀dọ̀ àwọn èèyàn ńláńlá yẹn la máa ń gbà sábà wọlé nítorí wà ní kádàrá jù nìyẹn tó tóbi jù ní a máa ń gbàdọ̀ àwọn ẹni ńláńlá wọlé láti pàlùkòrò àwọn ni ọ̀wà máa ṣèbàjẹ́ lórí ayé ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kìrá àti akàyí tó jẹ́ amọ̀rọ̀ òun ní kẹrà kanú àwọn kẹrà ológbajúmọ̀ ju oní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká ṣùgbọ́n wọn a máa ka oníṣẹ́dà oníṣẹ́dà yẹn àwọn máa jẹ́ amọ̀rọ̀ yẹn ni pé amọ̀rọ̀ mútírọ̀ fi a tí a bá fẹ́ fi àjẹ̀lú kan ẹni tá a máa gbé páwà lé lọ́wọ́ nú ẹ̀ olówó rẹ̀ lágbé páwà lé lọ́wọ́ àní gbé fún tálákà ọlọ́run bá máa ń yan tálákà tó bá yan tálákà tí èsè pé o ti wà ní owó lọ títí a máa sábà wúlò fún àwọn ọmọ èèyàn ju pé olówó lọ tó ti wà ní ọlá òun jẹ èrò máa wò wípé ṣé àwọn kan sì wà tí wò tí ì jẹun láàárọ̀ yìí báyìí kò pọ́sibù náà ṣé bí wọ́n ń ṣiṣẹ́ ṣé ẹnìkan kò sí kò máa ṣiṣẹ́ ni ẹnìkan wà kò ní rí ten naira tí yóò fi sùn ah, ah, kò pọ́síbù kò pọ́síbù ah, ó ní pọ́síbù ẹlẹ́gbẹ́ ilé olówó ilé olówó ilé olówó ni wọ́n ti bí òun kò jẹ̀yà rí kò ṣe gẹ́gẹ́ rí kò mú gẹ́gẹ́ kó wá débi ipò irú ẹni bẹ́ẹ̀ ó pọ́síbù kò mọ̀ lè ṣe kí ni o kó mọ̀ lè ṣe dáadáa tọ́lọ́ bàbá wa fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan ara tọ́lọ́ wọn bá máa ń ṣe nìyẹn àwọn tó wá jẹ́ olówó wá jẹ́ amọ̀ràn tó bá pè yàn ní amọ̀ràn ni pé àyàn aláṣẹ ọlọ́run ọba wà á sọ àwọn tí wọ́n jẹ́ mùtìràn fi hàn àwọn olówó ọbẹ̀ lọ́rùn ọba wà á yàn aláṣẹ àwọn tó máa control realms of affairs so yọ wà á di wípé ìyà wà á jẹ àwọn èèyàn látara sábàbí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn táwọn àfa àtúmọ̀ àwọn olówó yẹn tí wọ́n bá ti wá jẹ́ aláṣẹ fàfàṣà fi á. tí wọ́n bá ti wá di bẹ́ẹ̀ ọwọ́ wa máa ṣèbàjẹ́ lórílẹ̀ lóbi jẹ́ pé àti ibi tí àti máa ń sábà wájú nínú kádà tó wà bá di kádà alẹ́ ọ̀tọ̀dọ̀ àwọn ọlọ́lá ni àwọn olówó ni tẹ́wọ̀n Nàìjíríà lónìí nìsín àwọn olówó náà ni ọ̀fẹ́ jẹ́ ó àwọn ìrọ̀lẹ́ yẹn bọ́ rọrùn torí pé wọn ò fẹ́ kí ẹjọ́ wà bá kankan náà àwọn fẹ́ kó jẹ́ pé hospital dáhùn máa lò kó yàtọ̀ sí hospital tí wọn náà máa yọ pàdé uch àníjọ màmá ara wa àníjọ máa dédé ara wa náà so ìwọ ní wọn bá ń lọ hospital kan débi lọ hospital ọ̀tọ̀ ó máa ma ó máa ma ìgbé mọ ọlọ́lájú ọ̀lọ́ so wọn ò fẹ́ kí gbogbo èrò gbọ́gba bá kankan náà kájọ máa rí bá kankan ìsìláàmù dẹ̀ fẹ́ kí gbogbo ó rí bá kankan náà bẹ̀tẹ̀ àwọn olówó kì fẹ́ kẹ́yìn rí bá kankan náà àfẹnutọ́ba kéré nu wọn ní ọbẹ̀ kó wọn ọmọ lùkù bí àwọn tálákà náà ti lù pẹ̀lú kí wọ́n wà láàrin kan kọ́mọ̀bẹ̀ kọ́mọ̀bẹ̀ ẹ̀dá olówó mẹ́yàdó sálákà inú olówó èkì í dùn bẹ́ẹ̀ pé ẹ̀sẹ̀ àkó gbogbo ẹ̀kọ́ báyìí tí wọ́n wà mẹ́yàtọ̀ láàrin bẹ́ẹ̀ nìkan lówó lọ́wọ́ ẹnìkan lówó lọ́wọ́ ìlú ìdí mẹ́wàá dùn jòkó báyìí mọ́ o so àfọlówótọ́ lọ́ba àwọn táwọn èèyàn láláṣẹ tá a bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan àwọn tí wọ́n lọ́lá abẹ̀ láwọ̀ aṣọ wọn dolórí lóbi tó bàbá ka ọ̀rọ̀ tọ́lùtù bàbá wọn bàbá yẹn tọ́lùtù kí làwọn eléyìí wọn ní ọ̀làmù yìí ta sa àtàmìnà mọ́ọ̀l ibi wọn sọ nìyẹn wọn ní ah, ọlọ́wọ́ òpólẹ̀ lówó náà kọ́ lówó tóbi láyé lóye jẹjẹ ni pé olówó lọ́yẹ kọ́ máa jẹ nǹkan gbogbo agbègbè ń jẹun jẹ nǹkan ládùúgbò yìí ní ìsinmi olówó ni wọ́n yẹn o àwọn ọ̀dọ́ dẹ́gbàkúrò àwọn jọ ẹja wọlówó kan ká lọ́ọ́ yẹn olówó ni ọ lọ wá láti yàn onáde ojú gbogbo agbègbè ó dáa tó ọ olówó ni wọ́n yàn olówó dẹ̀ máa wù àbàjẹ́ ọmọ rẹ̀ lè jalè wọn wà mú ọmọ olówó ní sàmà ní gbogbo yín òní ilé owó ọmọ rẹ̀ wá jalè ẹ̀ wá ẹni à ah, ọmọ sàmà sàmà ń gbogbo gbà ah, gbogbo àti kìnnìkan so tó ara wàhálà tí wọ́n ṣẹlẹ̀ nìyẹn tí ń ṣẹlẹ̀ láwùjọ ní àwọn tí wò tiẹ̀ lẹ́sìn gan tí wọ́n bẹ́ẹ̀ yan olórí ńgbà náà wọ́n ewu olówó ewu nkankan wọ́n lè ní àjèjì kan náà wọ́n àwọn lọ bá wọn wọ́n lè mẹ́lì kan lè kàn wọ́n láéláé síbẹ̀ inú yẹn dẹ̀ máa ní wàhálà owó wọn kọ tó wà lọ́bẹ̀ iṣẹ́ àmọ́ àwọn sọ fún ọ pé ṣé o ní owó lọ tó tó tó pọ̀ dáadáa káyọ̀ dìbò fún ọ níbo ló fẹ́ rí kọ́ wa ní ọmọ dáadáa ni ní o bàbá mi ẹ̀yàn gidi ní o dáa wọ́n lọ wọ́n pé wo ẹ̀yẹ látòsí mọ̀ wọ́n rí <laughs> ṣé látara bẹ́ẹ̀ àwa mùsùlùmí ká lọ sọ́dọ̀ yẹn dáadáa àwọn ọlọ́lá ọlọ́run bá máa ń lò wọn láti fìyà jẹ àwọn èèyàn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáàní a máa jẹ́ àmọ̀rọ̀ tàbí kó jẹ́ àmọ̀rọ̀ àwọn kan náà tún kà bẹ́ẹ̀ ó lè jẹ́ àmọ́rínà tó wà níbi tàbí àmọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ wọ́n máa ń túmọ̀ sí akífarọ̀ ọ̀rọ̀ ní tá a bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan á wàá kí àwọn olówó wọn pọ̀ gan-an ìyẹn ni pé àmọ́rínà mútẹ́rà fi olówó ni àjọ pọ̀ jù nù wọn tó ló bá di wá pọ̀ ju àwọn tó ló bá di ẹbí lè pọ̀ ah, àwọn tálákà ti jẹ bàbá ńlá yàtọ̀ yẹn ni àwọn olówó lájọ pọ̀ nù wọn ẹ̀bùn olówó ọ̀bà pọ̀ tí wọ́n bá mọ níwọ̀n àbá wọn mọ̀ bẹ̀rù àwọn tálákà díẹ̀ díẹ̀ àwọn kìíní pọ̀ o tí wọ́n bá ilé yalù wá so nǹkan ó dé bá wa o so aya ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àwọn àfáà túmọ̀ aya yìí sí pé tá a bá ti gbèrò ìta fi sínú kádàrá wa tá a fẹ́ fìyà jẹ àwọn ìjàmọ́ kan àwọn èèyàn kan ìta ọlọ́run ọba máa ń ṣe ní wípé a pàṣẹ. alákọ̀ọ́kọ́ ni pé a pàṣẹ fáwọn olówó pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe àwọn olówó pé kí ni ká máa ṣe dáadáa wọ́n bá yàpọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ni pé a sọ àwọn olówó di ọ̀gá káwọn èèyàn pé kí wọ́n máa darí wọn wọ́n wà máa darí wọn pẹ̀lú wọ́n wà máa wùwà pòkì lé wọn lórí ẹlẹ́ẹ̀kẹta ni pé á jẹ́ kí àwọn olówó ọ̀pọ̀ gan sẹ́fàdì wọn pọ̀ wọn ò tiẹ̀ wà ní gbọ́wọ́ tí wọ́n wà máa fìyà jẹ gbogbo àwọn tálákà yẹn àwọn iná ìyá dẹ̀ ti dé ti gbé fún gbogbo àwọn odidi ìlú náà náà ọlọ́run ní pé kí ni ọ̀fà á. ọlọ́run ní fa ọkọ̀ alẹ́ àlìkọ́ọ̀lù ọ̀rọ̀ táwọn ọlọ́run bá ti sọ wípé àwọn èèyàn yìí á pa wọ́n rẹ́ ọlọ́ni ọ̀rọ̀ náà wà á di òdodo lórí ìlú náà á wà á pa ìlú náà rẹ́. ọlọ́ni padà màrínà á tẹ̀dí mi rọ̀ ọlọ́ni á wà á dì mọ́líṣì ìlú náà á pa ìlú náà run ní ìparun ìparun tẹ̀yẹ́yẹ́ ọlọ́wọ́ bá ní ní ìparun tẹ̀yẹ́yẹ́ òun náà ni àwọn ọlọ́run ọba lápá ìlú náà lápàrùn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa àwọn nǹkan tó wà nínú kádàrá so kí wọ́n káyà ẹ̀ọ̀kan ẹ̀sìn kúròsì pé a máa dúró náà mú wà kámọ́ àlá. ọlọ́run ọba tí ọlá rẹ̀ wá ga ó wá ń ṣàlàyé fún wa wípé bá a ti máa ń ṣe nìyẹn ọlọ́ba wa ní ẹ lọ tírèsì àwọn tó ti ṣáájú lọ kámú àlákínà mínẹ́lì kòrò àìmọye sẹ́ńtúrì láti parẹ́ ẹ lọ wo àwọn sẹ́ńtúrì tá parẹ́ yẹn gbogbo àwọn olówó wọn náà fún dábì pa wọn ní. ọlọ́ba wa fẹsẹ̀ ṣàlàyé fún wa pé ẹ lọ wo àwọn ànábì ọlọ́run ọba ẹ lọ wò wọ́n ẹ rí i pé tẹ bá wo ti núrù gangan fún ara rẹ̀ àwọn kan ni wọ́n sọ yí pé látàzàrú náà á lè àtàkùn àwọn olówó ni àwọn ni wọ́n sọ fún àwọn tálákà wípé ẹ má bòsà yín lẹ o ẹ gbọ́dọ̀ fi gbogbo àwọn ẹgbẹ́ ìsìn ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ́lẹ́ o olówó lọ sọ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ ọlọ́lá yẹn àwọn ni wọ́n máa ń kọ́ńtró àwọn tó jẹ́ ọ̀lẹ àwọn gangan ni wọ́n máa ń balẹ̀ lẹ́ẹ̀jẹ́ àwọn ni wọ́n gbà fáwọn àníbí ọlọ́run gbogbo àwọn tó lọ ń parẹ́ bẹ́ẹ̀ ló ti yẹ àlọ́lọ́ bàbá mi náà dé gbogbo àwọn tó lówó wọ́n máa sọ ẹ̀ zadu ni wàá máa kọ́ láti wàhíì dànù وجعلت له مالا ممدودا وبنين شهودا so summa yatimawu an so ọlọ́run ọba olówó ni gbogbo àwọn tó ń kọ̀ fánàbí fánàbí ti máa ń káwọn sí gan gbogbo wọn káwọn sí ọ̀dọ̀ ọ̀rọ̀ wọn ọlọ́lọ́rin wọn àwọn ní èyí tètè gbàtọ̀ lọ́hùn àwọn ní èyí tètè lọ́wọ́ fi sọ pé kí ni ọ̀wà ká máa lákùnà. mi. ọlọ́ni àìmọye sẹ́ńtúrì làwọn ọlọ́run ọba ti parẹ́ lẹ́yìn inú hù apá wọn rẹ́ àìmọye sẹ́ńtúrì lọ́lọ́run ọba parẹ́ ó ráwọn ànábì ọlọ́run ọba ó ráwọn wá húdù ọlọ́run ọba rán wá sọ́ọ́líhù ọlọ́run ọba rán wá gbogbo wọn pátá yẹn tí wọ́n wá yẹn àìmọye omi dọ́là bá parẹ́ kó ló wá kà mí bí ọlọ́ni àìmọye lòún parẹ́ ìdọ́là fi ń sáré fún wa ni pé tó jẹ́ wípé àwọn olówó wọn àwọn ọlọ́lá wọn ni wọ́n ṣe sábà bíi kí ni o bí parun wọn níta máa connect ẹ̀ máa yà yẹn nìyẹn náà. wàkàfà bí rọ́bì kàwé bìrì bá mi ọ̀bì ọ̀hún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa wípé wákàfà bìrọ̀bìkà ọlọ́run ọba rẹ̀ ọba tó ti tó ní kọ̀bírọ́hún ọba tó mọ gbogbo nǹkan tó pamọ́ ni bàṣírọ́hún ọba tó mọ gbogbo tó rí gbogbo nǹkan pátá ni ọwọ́ mọ gbogbo bìzùlùmí ìbàdí ìtí máa fa ẹ̀ṣẹ̀ àwọn ẹrú sí rẹ̀ ọlọ́mọ pé ọmọ gbogbo ẹ̀ ọmọ tí máa fa ìtòtí pé ìtí máa sábà fa ẹ̀ṣẹ̀ owó wà nù ẹ̀ ọlá wà nù ẹ̀ lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba àdúrà òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba máa ń sábà ṣe náà ni pé kọ́lọ́ ń fún òun ní nǹkan tí ó tó òun bẹ̀rẹ̀ kéèyàn ò ní nǹkan tó tó yàn tó dolówó tó wá lè bọ́ níbi kó tó mọ̀ kọjá àlà tí ó yẹ pé gbogbo tí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń lọ wá sí ń ṣe gbogbo ẹ̀ ń ṣe tọ́lọ́run ọba ń ṣe gbogbo ẹ̀ owó yẹn wá dé òtún wá dé ah kábàáṣe báyìí àjọ máa wá sí aago méjì méjì náà ni àjọ máa wá bẹ̀rẹ̀ òní tó o bá dé báyìí ìtòsọ fún yín pé ah sítáàsì ẹni bínú àbújá làwọn gbogbo gbogbo rọmọdún àbújá la fi tọ àtàyàn yẹn so ah mùsùlùmí gbádùn wa si yẹn gbádùn o ìtòkù yẹn òṣùwọ́n ní sinmi àyẹ̀wò wọn gbádùn o òde ìrú àti kankan jókòó ẹ bá ah àwọn tó rìkọ́ọ̀dù ẹ lè gbọ́ owó ni ah ọ̀nà ọmọ bẹ́ẹ̀ gbàgbọ́ mítìrì pọ̀ bàjẹ́ bá a máa ń ṣe kò sí gbogbo ní ẹ gbọ́ tẹ́mi ò bá dẹ̀ ti gbọ́ wá àṣẹ bí ó máa ṣe gbé yóò máa dóbi ni so pípọ̀ ju nǹkan ọlọ́run bá máa bí zùnú bí ìbàdí ní ti ń fa ẹ̀ṣẹ̀ ní tó jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn ẹrú sí ọlọ́run ọba mọ̀ so ló jẹ́ pé àwọn náà a máa ní lórí ẹ̀mí àní ká má dolówó bàbá mi dolówó ká tún ní ọ̀rọ̀ bá nínú ẹ̀mí kó dá wa padà ká má ṣe ra bí olówó tí yàrá bá ti ṣe ra bí olówó ó máa kó báyàn ìwọ́n bá lówó lọ́ọ́ ọwọ́ rò pé ẹja lọ́wọ́ mítìn kan tí àwọn a máa ń ṣe ṣàkóso olùkóbára rẹ̀ olùkóbára rẹ̀ olówó mítìn náà olówó níbi ah mo jẹ chairman ni ọ̀gá lọ́wọ́ àwọn èèyàn kan wọn wọn ayé nìyẹn ah owó ìtọ́lọ́wọ́ bá fún mi sànú àwọn ni ọwọ́ sànú àwọn ọmọ wọn náà máa wà pẹ̀lú wọn máa o ríra rẹ ọkàn rẹ gbogbo rẹ ó máa lọ fún ọ. lọ́dọ̀ bá wà àwùjọ lọ́wọ́ ìdáhùn máa sọ ní wípé ẹnì kọ̀ọ̀kan o a máa dá owó lóṣooṣù èyí ká máa dá fifty fifty fifty million tó bá gbọ́ àwọn olówó wọn náà sì ti dá fifty million yẹn iṣẹ́ ọjà rẹ wá ń bọ̀ sọ tí bàdá ní jí mi bọ̀ lóṣù tí bọ̀ tí ọjà ọlọ́wà ní wàásì kan ọlọ́wà sí rè àwọn àna oṣù jùlọ lọ́hùn so ara tí wọ́n kó báyọ̀ nìyẹn owó níní ẹlòmíràn kẹsàn pé òun ah sáwà ní lówó ní ẹ̀sìn ni ah ní ká má lówó ní ẹ̀sìn ṣùgbọ́n ká ti ní ẹgbẹ́ ọ̀lẹ́lẹ́ yìí pé tíyẹ̀ bá ní owó lọ́ní ẹ̀sìn má lọ kó bára rẹ tó bá ti ń tira rẹ lọ wájú ó ti ń kó bára rẹ nìyẹn tó bá ti ń tira rẹ lọ wájú ó ti ń kó bára rẹ nìyẹn ṣé bọ́lọ́wọ́ bá ti ní kó o ṣe ná fáwọn dọ́lọ́wọ́ bá ní kó o ná fún mọ́ fi wá ipò mọ́ fi wá kankan lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ yọgbọ́n bẹ́ẹ̀ fi wá pò bẹ́ẹ̀ fi wá kankan lọ́dọ̀ àwọn èèyàn ọdún bẹ́ẹ̀ fi kó bára rẹ ni sọ́dọ̀ bí yẹ pé ọjọ́ wọn bá ń sọ fún wa níbi bíi ni pé ọgọ́rùn ẹsẹ̀ látara bí àwọn tó lọ́lá àwọn tó lówó ibẹ̀ ló ti ń wá abẹ́lẹ́ nǹkan lọ́nkọ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́ jẹ́ kó wájú bá ti sọ́lọ subhanaka shalala ilaha illa ant astaghfiruka wa atubu